tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá a kí yín kú ìgbádùn wa látara láti ìṣẹ́jú tá a ti bẹ̀rẹ̀ sẹ́yìn ẹ̀yin tẹ̀lé ẹ̀ṣẹ̀ ń tan ẹ̀rọ amóhùnmáwòrán yín níbi tá a dé ẹ̀ tí pàdánù ẹ̀ dẹ̀ ní pàdánù láéláé tó bí àsìkò kérésìmesì ṣe ń súnmọ́ wa pátápátá àtọdún yòókù tá a ṣe láyé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká aṣọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká sáré owó níwọ̀nba kó ba lè máa fi wàhálà sínú ìrìn àjò wa nínú ọdún yìí lágbára ọlọ́run àní rí wàhálà tọmọ taya tẹbí tará bákan náà tí a bá kíyèsí a rí pé àsìkò ọyẹ́ ní ìlú ibòmíràn ọyẹ́ ti fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ dáadáa ṣùgbọ́n tá a bá wo tá a bá la èkó tá a wà mí bíi eruku làwa sì ń rí a ò tí ì rí ọyẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká ṣe àmójútó ohun gbogbo tó wà ní àyíká wa fún àlàáfíà ara wa náà nìyẹn tó Akin ṣì ń èmi ọmọ yẹn MC Abbey bàbá àgbà fídà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹlú àlejò mi ṣé wá rí abala tá a kán lù yìí wọn náà ní abala ibi tí mo ti máa ń yọ ìbéèrè jáde nínú bíbélì fún àlejò mi lára nǹkan tí ètò yìí dálé lórí yẹn gbogbo ẹ̀yin tẹ́ máa wá já àlejò mi ẹ máa ka bíbélì yín gẹ́gẹ́ bí àlejò mi ṣe ti gbé báíbù mi òun ò ká ó gbé báíbù mi tó <laughs> àlejò mi wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ hmm. ṣe ń gbádùn ara yín. gbà àwọn ọjẹ́ ọyẹ́ ti pè mí ó lóun ò ní pẹ́ dé ó ní àwọn oríṣiríṣi hold up púpọ̀ òun ti sọ pé kóun máa bọ̀ nílé Èkó bọ̀ àwọn eh, súnkẹrẹ àkẹrẹ ló ń da dùkẹ́ ó mú àbí inú ìlú àìná kan láwà. Eh, MC wíwẹ̀ ìjẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ àwa ṣe é báyìí ẹ àṣe báyìí ẹ̀bùn wà fún àlejò mi tí ó bá gba àwọn ìbéèrè mi ìbéèrè náà sì ju mẹ́ta lọ ṣé ti rẹ́dì. Ah, ah, <laughs> mo ti rẹ́dì láti ilé. kí n tó wá bẹ̀rẹ̀ ìbéèrè yẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ṣé christian ni àbí muslim. ẹlẹ́sìn ìgbàgbọ́ ni mí. christian. ẹlẹ́sìn ah. ìgbàgbọ́ ni mí. mo gbọ́ ọlọ́run gbọ́. ọ̀rọ̀ àyẹ̀jẹ̀ àṣẹ báyìí christian ni ètè mi mọ̀ gbogbo ara tí ó bá wù yín kẹ́ fi pé christian tẹ̀yìn jẹ́ ti yín ibi mm. láwọn pé christian ní. so ìbéèrè àkọ́kọ́ leléyìí láti inú bíbélì ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí kí ni orúkọ ọmọ tí ádámù àti éfà kọ́kọ́ bí aṣáàkókò lè kàwé pé ádámù àti éfà ni ẹ̀dá àkọ́kọ́ ẹ̀dá tí ọlọ́run kọ́kọ́ dá adẹ̀tú wa rẹ̀ kàwé pé àwọn ṣáà ní wà lágàn àdẹ̀gbẹ́ fún yàgàn tó fi kúrò láyé wọ́n bímọ mm. kí lorúkọ ọmọ tí wọ́n kọ́kọ́ bí ádámù àti éfà ṣé kò fẹ́ jẹ́. ẹrù jinlẹ̀ dáadáa o. ṣé ìtì ń bá ti sọ lábẹ́gẹ́ ni. ọ ní o. Ah. kẹ́ni má dorí bíbélì kodò fáwọn olólùfẹ́ yín nílé. àní dà eh, ìbéèrè lẹ́ ń wá lẹ́nu yín wá ṣe báyẹn sí. bó ṣe ń sọ lọ́kàn mú dàbẹ́ ni pé ṣé kò ń ṣe kí kí n àti bóyá kí n àti bẹ́ẹ̀ ṣẹ́bẹ̀jì ló kọ́kọ́ bí bóyá abel àbí kí àfìdí ẹ̀ múlẹ̀ wọn ò dá pé abel nìkan wọn máa ń pè wọ́n pọ̀ ni wọn máa ń pè wọ́n pọ̀ ni. èwo lẹ́yìn mú nínú eh. ìbéèrè yìí. kódà kó dábàá máa sọ máa ń kọ́kọ́ sọ kéè bóyá mo mú kéè abel. ẹ tí ì yín lójú. kéè kéè wọn náà ní ìmú yìí màá mú yìí mo mú abel. abel lẹ mo mú kéè. èwo lẹ ibẹ̀ là ń kí ẹ. ẹ̀yin ara lé. ìkọ́nù méjèèjì abel abel finance nìyẹn. abel abel. ẹ̀yin ara lé pátápátá inú mi dùn mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín wípé olólùfẹ́ yín MC Wíbẹ̀ Jẹ́bẹ̀ wọ́n farabalẹ̀ wọ́n farabalẹ̀ ṣe ìbéèrè mi wọ́n farabalẹ̀ sí ẹni ànírógùn ìkàwọ́ lórí ẹ̀ka wọ́n yín sílẹ̀. èmi pẹ̀lú bí mo ti ń ka báyìí. ẹ máa ka báyìí ẹ máa ka àlọ́ àpamọ̀. orúkọ àkọ́kọ́ ọmọ tí ádámù àti éfà àkọ́kọ́ bí òun náà ni kéè géèmì. Ah! mi dẹ̀ ń sọ òun. torí ọjọ́ mi tọkàn yìí máa ń sọ mi dẹ̀ ń sọ òun. ẹ̀wọ̀n áńgẹ́lì ọlọ́run àti áńgẹ́lì èṣù ló ń bá yànrìn. èmi ò ní áńgẹ́lì èṣù àti pín yà ti pẹ́. tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé torí ọjọ́ mi kéènì ni ọmọ àkọ́kọ́ tí ádámù àti àkọ́kọ́ bí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé bíbélì kíkà bẹ̀rẹ̀ láti genesis dé ìfihàn hmm. nínú májẹ̀mú láéláé tí ń ṣe tó bẹ̀rẹ̀ láti genesis ẹ dárúkọ ìwé bíbélì márùn tí ó tẹ̀léra wọn nínú májẹ̀mú láéláé. ṣá lè sọ lórin. ẹ má sọ lórin ẹ sọ bá ṣe ń béèrè ẹ má fara sí. ó pọ̀ sámẹ́lì kìíní sámẹ́lì kejì ibi tó ti bẹ̀rẹ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ látòrí Genesis ẹ wá kàdé márùn. látòrí Genesis kà kàdé márùn mm. Genesis mm-hmm. Exodus Lífítíkù Númérì Dìtàrólómì kí a máa kà á ló ti pé márùn. tọ owó <laughs> ẹ̀yin ara lé pátápátá àlejò mi mm. kí n tó sọ fún gbà ẹ̀ tún kà lẹ́ẹ̀kan torí ẹ̀ dàrú mọ́ lójú. Genesis mm-hmm. Exodus. Mm -hmm ẹni sùúrù ẹ ti fẹ́ ẹ ti fẹ́ dà nǹkan mi lẹ o Genesis Exodus Númérì àbí kí là ń wí ẹ gbà mí Genesis Exodus Númérì Lífítíkù Dìtàrólómì. Ó yẹ yára àlejò mi ò ní ikú òjijì pa mí gbogbo wa pátápátá náà a sì ní kúkú òjijì àlejò mi ń gbìyànjú láti bẹ̀rẹ̀ ìgbà tó dàrin kan wọ́n sọnù ah! ṣùgbọ́n gbogbo ẹ̀ jù lọ bí ó ṣe lọ rèé ọbẹ̀ Genesis Genesis Exodus Lefitiku Numeri àti eh. Deuteronomy. wọ́n gbà. ẹ̀yin gbòjò fáìnà ni tó fún ìdí èyí hmm. màá fún àlejò mi ní àbọ̀ àbọ̀ mark half mark ẹlẹ́ẹ̀kẹta leléyìí àlejò mi nítorí àkókò wa ẹ gbọ́ ẹsẹ̀ bíbélì yìí dáadáa ẹnikẹ́ni tí ó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tí ó kórìíra ìbáwí ẹranko ni inú ẹsẹ̀ bíbélì wo ni a ti lè rí i kà. Hmm. Ah, <laughs> bí n gbà yẹn a jẹ́ pé àwọn pípù yẹn wọ́n tẹ̀lé mi débi ìlú òótọ́ ní nǹkan tó mi máa ń kà lójoojúmọ́. níbo la ti lè rí ìka. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo mọ̀ ọ́ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ ẹ má wulẹ̀ tí mo tún sọ. ẹ wá dárúkọ ẹsẹ̀ bíbélì. ẹ ní sùúrù tá a bá máa ṣe morning devotion ẹ a máa gbà bá máa ṣe morning devotion a lè ṣe ká má sọ̀rọ̀ ẹ̀ so fún ìdí èyí ẹ má jẹ́ jàǹpátá gbogbo mi yín sọ yìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo mọ̀ ẹ jẹ́ ká mẹ́nu kò mẹ́ ẹ ẹ ẹbẹ̀rẹ̀ kan mi àmọ́ bí mo ṣe ń wò kó má dàbí pé wọ́n sọ pé mi ò mọ̀ ẹ jẹ́ ń já yín sí nínú ìwé òwe ló máa wà. ìwé òwe inú ìwé òwe. ìwé òwe orí kí la máa ti rí ah, ah. ká. orí nǹkan yẹn bí bàbá tún wéèsì àkókò ni à ń fa àkókò ṣòfò. gbogbo ẹ̀yà ara ilé pátápátá nítorí àkókò wa mm, ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tí àlejò mi fún mi lónìí ẹ̀yẹ́ sáà mi wọ̀rí nǹkan yẹn ẹ̀ máa fi ṣoṣùn nínú ilé ẹ̀yin olólùfẹ́ bàbá àgbà fílà ẹ̀ máa fi para tí gbogbo ẹ̀ lè jọra wọn náà ni wọ́n gbà ṣùgbọ́n wọn gbà délẹ̀ inú ìwé òwe láti rí ọ̀rọ̀ bíbélì yìí kà inú ìwé òwe uh, chapter twelve verse one ibẹ̀ la máa ti rí kà ẹnikẹ́ni tí ó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tí ó kórìíra ìbáwí bíbélì wípé ẹ̀ràn kò ní hmm, ẹ jẹ́ ká wá ṣe báyìí kó tó pé a kó ẹrù wa dà sọ́kọ̀ kó tó pé a ṣe rí sílé wa ìbéèrè tí mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ fi àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́ answer rẹ̀ kẹfì ránṣẹ́ sórí facebook page mi ẹ̀yẹn kan lọ click sórí akíyín o akíyín o facebook page ètò yìí nìyẹn ẹ tẹ orúkọ yín agbègbè ibi tẹ́ ẹ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ kí ni tẹ́ wá fẹ́ dáhùn lé lórí lọ́sẹ̀ tòní òun náà ni òkúta wúwo iyanrìn wúwo dash ó wúwo ju méjèèjì lọ ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí facebook page mi fún ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ kí a gbé ẹ̀rọ kámẹ́rà wa wá irinṣẹ́ wa wá ká wá ya àjọ̀dún yín bóyá praise night lẹ́yìn ṣe bóyá birthday ni o tó jọmọ́ ilé ìjọsìn ọlọ́run ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ fẹ́ wá jáde jò mí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero five double nine two six nine six nine lórí facebook page akínyìn o lórí instagram uh, mc abi ẹ lọ search mi níbẹ̀ àlejò mi lórí social media tẹ́ ẹ wà ẹ pè fáwọn olólùfẹ́ yín kí wọ́n tẹ̀lé yín níbẹ̀ w-e-b-e-e-j-a-y webj nìyẹn lórí facebook àbí lórí facebook lórí instagram náà w-e-b-e-e-j-a-y webj lórí instagram. ẹ bá àlejò mi sọ̀rọ̀ ẹ bá sọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ lórí facebook page wọn lórí instagram wọn ẹ bá wọn sọ̀rọ̀ náà wọ́n á dá yín ni wọ́n ń ṣe onígbéraga èèyàn alẹ́ fẹ́ pé wọ́n ṣiṣẹ́ ni ẹ fẹ́ fún wọn níṣẹ́ ẹ kọ́ mẹ́lẹ́ ẹ fẹ́ fún wọn níṣẹ́ ẹ pè wọ́n bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹni àyàn títí ọjọ́ méje ọ̀tá fìfìrè fayọ̀ pàdé níkànnì tá a wà yìí láàárín èmi àti yín àti gbogbo wa pátápátá a máa fayọ̀ ṣọdún yìí ọdún tó ń bọ̀ àbáwá láyé wa títí ọjọ́ mẹ́jọ ire o.